هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. bismillah alhamdulillah. ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته لن يقبل لتيادف ولن بطنياي الحمد الله مولانا بتدائي فلدتو فلا لن لا تفبري تتوني الحمد الله مولانا بتدائي torí pé tíyàn bá ti fi tọ́lọ́wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ tíyàn tún fi sáàárín rẹ̀ tíyàn tún fi parí rẹ̀ nǹkan náà máa ń túbọ̀ tán rí ni. wọ́n á ṣe kúrò wọ́n á ti bí wa à ń yàn dá ara wa fọlọ́ wọ́n á ṣe kúrò wọ́n á ti bí torí pé kò sẹ́ni tó tọ́ pé ká máa kíkáyìn ní gbogbo gbà pé ká máa pọpẹ́ fún ní gbogbo ìgbà bí kì í ṣe ọlọ́wọ̀n bá Allah adúpẹ́ fọ́lọ́wọ̀n bá náà alhamdulillahi a kí gbogbo ẹ̀yàn wáyá wa mùsùlùmí jákèjádò gbogbo àgbà ńlá ayé àti wá pé àkóṣe ọrẹ nípa sọ́ńbẹ̀rẹ̀ Ramadan pé kíyàn máa sọ wípé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fáwọn tí wọ́n ń gbọ́ fẹ́ẹ̀ṣ nígbà tá a fi tàbùkù iléeṣẹ́ rédíò yìí nítorí pé ó nà tán káàkiri ayé ni à ń bẹ Ọlọ́run bá kó jọ gbogbo etí à ń bára wa sọ yìí náà kọlọ́njú lápá dáadáa nínú ìgbésí ayé wa a tọrọ ọlọ́run fún ànábì tí ọlọ́run bá rán sáyé muhammadu bin abdullahi sallallahu alaihi wa sallam àwọn bí ọlọ́run bá nínú àánú rẹ̀ kó jọ kó fún wa ní àlékún àgbọ́yé ẹ̀sìn kó ṣàmójúkúrò fún wa láwọn ibi tá a kù sí kó yọ́nú sí wa kó ṣe wá lẹ́ni tí ń gbọ́nà kó má ṣe wá ní aláìgbọ́nà kó ṣe wá lẹ́ni tí ń gbọ́nà kọlọ̀njẹ́ a tún lè gbà ká tẹ̀lé o a ń tẹ̀síwájú lónìí níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé ní àná ẹ rí pé wọ́n àti wa tọdún yìí ibi tá a ti bẹ̀rẹ̀ níbi talọ́lọ́n afá títí títí amúdé bi àwọn òjíṣẹ́ tọ́lọ̀ ọ̀ràn sáyé kí nìdí tó fi ra wọn ìyẹn náà ni à ń yanjú ẹ̀ lọ́wọ́ awafin jẹ́ ká mọ̀ pàtàkì tọ́lọ̀ ọ̀ràn gbẹ̀yìn ti ṣe Muhammad bin Abdullahi sallallahu alayhi wa sallam ti ṣànábì tọ́lọ̀ fi máa fi òpin sí ti ń jí ayé òun náà ni ànábì tọ́lọ̀ ọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam àwọn jẹ́ ká mọ̀ pé àìtẹ̀lé ló jẹ́ káyé pokúlù mọ̀ṣù lónìí kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ o kì í ṣe pé à kì í ṣe pé bóyá ń ń sọ yìí bóyá àsọdùn exaggeration kọ́ o àfi kì í ṣe pé à ń fi àpọ́nlé tí ò tọ́ sí sí o bó ṣe rí gẹ́lẹ́ náà ń sọ yẹn o ṣe rí téèyàn bá fi lè tẹ̀lé ànábì sallallahu alaihi láti fi ṣẹ̀sìn à ní kíyàn sìn à sìn àwọn kan náà nínú àwọn ẹ̀yà mùsùlùmí lónìí ó dàrú mọ́ ọ lọ́wọ́ ya Rasulullah ni wọ́n dẹ̀ ń pariwo adẹ̀ ń sọ fún ọ pé ya Rasulullah bó ẹ̀yìn pé anábì ò lè dá inú òun kọ́ la máa pe sallallahu alaihi wasallam ya Allahu là ń pè ya Rahmanu là ń pè قل ادعوا الله عبده الرحمن لما تدعي فله الأسماء الحسنى طلع صنع القرآن في بيولون اتقي الله اتقي الرحمن. رحمن كوني يا محمد اتقي يا رسول الله لما تدعوا ايتا كان يا رسول الله سوسدي يدي كني كان كتا نبين ebonio ẹ ti ń pin tọ́lọ́wọ́n ọba dá ẹ ti ń ọlọ́run ìṣe ní kẹ́ ẹ tẹ̀lé à ń tẹ̀lé òun ni àkí ń pe òun à ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ àdé ń tẹ̀lé náà dẹ̀rẹ̀ ẹ̀rí nísìn ń tà ń pariwo fáyé lọ́dọ̀ rárá náà ní rí lápò yín pé kì í ṣe pẹ́ ń tẹ̀lé ẹ̀kàn ń

ara ayé kẹ̀dẹ̀rí àwọn òfẹ́ oníkòótọ́. ọlọ́run ní tí ń ṣe òótọ́ látọ̀dọ̀ ọlọ́run. bàálà àtẹ̀kù nànà tàrí. ó ní ẹ máa fọwọ́ bo èèyàn ni o. àwọn èèyàn wa láwùjọ lónìí ti ń bani lọ́kàn jẹ́ ni pé àwọn èèyàn fẹ́ ṣẹ̀sìn àwọn èèyàn rẹ́dì wọn fẹ́ ṣe Islam àwọn èèyàn pípẹ́ ní tó máa ń dunni jù nípa àwọn èèyàn fẹ́ sin lọ́hùn wọ́n fẹ́ ẹ̀sìn gángan ojúlówó ẹ̀sìn ni wọ́n ń wá ẹ̀mí àwọn èèyàn má ṣùgbọ́n pọ́blẹ́mù ta ni ni àwọn dírẹ́fà tí wọ́n ń wa àwọn èèyàn láyé àwọn nìka ọ̀dájú àwọn ni wọ́n ń wa àwọn èèyàn wọnú igbó àwọn èèyàn níbi tí wọ́n lọ ń wọ́n tí wọ́n gúnlẹ̀ ayọ̀ ọkùnlẹ̀ lè ha kó mi rọ̀bì kún nígbà táwọn èèyàn wá fẹ́ gúnlẹ̀ ayọ̀ tán wá rí awakọ̀ tó jẹ́ ní eré tó yẹ pé dírẹ́fà wá jẹ́ ní ibi ìyẹn lọ gọ̀ọ̀rọ̀ ẹ̀yin tẹ̀ ń darí àwọn èèyàn láyé lónìí gbogbo bí tẹ́ ń darí àwọn èèyàn gbà àníyàn yín lórí àwọn èèyàn tẹ́ ń kójọ ọlọ́run bá mọ iná mọ́ o. ọ̀kun líle hákú mi rọ̀bìkú. tó bá ṣókùnkùn táwọn tẹ́ ń darí kò ṣókùnkùn sẹ́yìn fúnra ara yín o. wákùn líle hákú mi rọ̀bìkú. òkùnkùn ọ̀ní kùn kó nínú má mọ̀ nù. màmá ń ṣá àfàlẹ́ yóò mí. kó wá ló mission yìí ẹ̀yin náà mọ mission yìí o. màmá ń ṣá àfàlẹ́ rabbikum. Látọ̀dọ̀ wọn ọlọ́run ọba. Faman sha'a falyu'min. Àfi ká sọ ò, ó ní ẹni tó bá wù kó wá gbọ́. Wa man sha'a falyakfur. Ẹni tó bá rẹ̀ dìsáàdì pé òun ò fẹ́ gbọ́ ń tòun kó má gbọ́. Kò ní sọ pé òun ò gbọ́ lálẹ́ kìyàmá. Ìyẹn ní ìta ń sọ. Ṣé rí tó túbọ̀ ń jẹ́ kílẹ̀ yìí rí bó ṣe ń lọ lọ́dún yìí? Àní lórí social media wa, tẹ bá gbọ́ròyìn kan tẹ̀bá tan rédíò tẹ̀bá tan tẹlifíṣàn tẹ̀bá worí Facebook tẹ̀bá worí WhatsApp group káàkiri ẹ máa wá rí ká ah, wọ́n ní wọ́n mú àwọn èèyàn wọ́n pààyàn wọ́n náà kan wọ́n kidnap wọ́n náà kan wọ́n gbààyàn ah, oríṣiríṣiríṣiríṣi ìròyìn ìbàjẹ́ ó wá ń pọ̀ sí lójoojúmọ́ àwa rí pété àbá fọ́ kó má kò síbi kí ní ìṣe fẹ́ dé òpin kò ṣẹlẹ̀ mọ́ ẹ mọ̀ pé àwọn tó ń jẹ́ àwọn tó ń tukọ̀ wa tó ń jẹ́jọba a máa ń pè wọ́n ṣàkíyèsí a máa ń ṣe wáàsí fún wọn torí àgbọ̀dọ̀ bú wọn àdẹ̀gbọ̀dọ̀ gbé wọn ṣépè torí bí èèyàn gbéjọba ṣépè òun gbé rẹ̀ ṣépè ni torí pé tó bá ti dàrú mọ́ ọ lọ́wọ́ á kàn wọ́n náà torí ẹ̀ ọlọ́mọ́jò dàrú mọ́ ọ lọ́wọ́. à ń ṣe wá àti fún ọ náà ń pè wọ́n ṣàkíyèsí ìtú bá yẹ kí wọ́n ṣe kán fi kún àwọn ayan institution ti wa àwọn secondary school ti wa gbogbo àwọn ilé ẹ̀kọ́ gbogbo àwọn ilé iṣẹ́ ìjọba tí wọ́n bá mójútó à ń jọ ń pariwo àwa náà ń bá yín ṣiṣẹ́ lórí kí raping stop ìfipábánilò ìwà ìṣìnà ìwà burúkú àwa náà fẹ́ kó pin débà ṣùgbọ́n wọ̀kúwọ̀ táwọn èèyàn wọ̀ láwùjọ ti pọ̀ jù ìwọ̀kúwọ̀ táwọn èèyàn wọ̀ láwùjọ ti pọ̀ jù ìtútù wá banilẹ́kànjẹ́ ni pé àwọn ilé ẹ̀kọ́ ẹ̀sìn àbí ká ní àwọn ilé ẹ̀kọ́ ìjọba àwọn èèyàn tó ń fitimáìsì àwọn obìnrin wa mùsùlùmí tí wọ́n tún múra ẹ̀sìn tó complete táwọn ilé yẹn tún jẹ́ kí tán contribute sí bálàáfíà ṣe máa jọba láwọn inú ọgbà yẹn àwọn èèyàn kan tún fara ni wọ́n ń dà wọ́n láàmú ká máa tún ṣẹ̀ṣẹ̀ máa wá dààmú káàkiri lọ sí kóòtù kó tó di pé obìnrin lo wọ lẹ́nu iṣẹ́ ìjọba àjọ ní ìyẹn là ń pè yín kíkẹ́ ẹ̀yin lè má tètè gbọ́ lókè lọ́hùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà láwọn àyè kankan míì ń tó ń ṣe fáwọn èèyàn wa nìyẹn yìí tó yẹ kájọ gbógun tì ó ní àwọn ìwọ̀kúwọ̀ ìwà bàjẹ́ kó ní kálukú mójútó láti inú ilé ni láti ibi tó ní kálukú náà ẹ̀dì ni tìrìpín tọ́lọ̀ máa o gbogbo náà ló wá mú wa pé ẹja bọ́sàgbọ́ àwa ara wa ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí ẹja tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam. ẹjọ́ à ń bẹ̀ yín torí tọ́lọ́hùn ni ẹ yé forúkọ ànábì bá àwọn èèyàn máa ẹ yé pa àwọn èèyàn jẹ máa ká tẹ̀lé ìlànà tọ́lọ́hùn fi ràn ní ni ìlànà ẹ̀sìn wa ìyẹn náà là ń sọ tẹ́yìn tún fi ń kórira ahlu sunna ẹ̀ ń kórira àwọn tí wọ́n ń gbogbo wa ń ta gbọ́dọ̀ jọ ṣe ní àjọṣe ní a ń tẹ̀síwájú lónìí ibi tá a dé dúró ní àná ayàtà ń kà lọ lánàá náà ní pé. كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم Ọlọ́run bá ní tó bá pé lóòótọ́ ní bá nífẹ̀ẹ́ wọn ọlọ́run. Tẹ̀bí rí ní. Ó ní káànábì sọ fún apọ̀ ní ká tẹ̀lé. Yóò ṣe bí ìbẹ̀kún wa. Wàyà fífẹ́ ìlàkùn fúnfúnnú bàkùn. Lásìkò náà lánàá yìí pé ìmá wá ìyọnú àwọn ènìyàn. Ráyàtùn láti dọ̀rọ̀. Ohun tí ò rọrùn ni. Wàrídàlá yìí báyà tó là kí gbogbo ayé fẹ́ràn ẹni kò ṣeé ṣe o ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe tó nínú fámìlì yín ẹ̀rí pàwọn kan tó ṣe ń bínú yín ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣe tó náà lẹ́nu iṣẹ́ ẹ̀rí pàwọn kan náà tó ṣe ń kórìíra yín kòkò sọ́gbọ́n tẹ fẹ́ dá sí ẹ̀ lè rí ìyọnu gbogbo èèyàn kò ṣeé ṣe bó ṣe lè wọ́n kéèyàn lòun mọ dáadáa ṣe tó wàá kàn máa ṣe lọ́run lọ nira yìí tó bá ń sọ pé ó fẹ́ Allah ó de gbogbo ẹni tó kù tó kórìíra ẹni ẹ̀ Allah ó de rẹ̀ torí ẹ̀ ló fà tó fi jẹ́ pé ntọ́nà bá ń sọ fún wa ń bì ní pété bá ti tẹ̀lé ànábì òun á nífẹ̀ẹ́ wa. ọ̀yọ́ ti ṣe ilà kúndùnú bàkó. ká yan níta dé yìí náà. ọlọ́run náà wá wá forí ẹ̀ṣẹ̀ yín jì yín ṣe fún ìgbà kan ẹ̀gún fún mọ̀ pé kò dáa. ẹ ti fi ń jó oríṣiríṣi nǹkan ẹ ti jó rí ọ̀bọ ẹ ti jó rí ìnàkí ẹ ti bá títí títí ẹ ti bá débi tẹ́tí ti ń jó téèyàn wá ọwọ́ tún ti ń bá àwọn tí wọ́n ń ṣe náà tẹ́yìn náà ti ń gbọ́ nìsín àṣírí tí yóò tí wàá tú ẹ̀dẹ̀ ti ṣe ẹ̀rùpẹ̀ ẹ ti jẹ lọ ní ìtẹ̀kùṣe sẹ́yìn ẹ lè jẹ lọ bẹ́ẹ̀ lóòótọ́ o nígbà wo ni. ọ̀rẹ́ gígé ìlàkùn lónà ọba kan. tẹ́ ẹ bá ti tú bá ní o torí pé tíjọba náà wà áfíà ni pé káwọn tó ń hùwọ̀ dáná náà wọn ò ṣe mọ́ tọ́wọ́ ti náà wọn ò ṣe mọ́ tọ̀ àlàáfíà jọba láwùjọ ṣùgbọ́n àwọn tó ṣe ń ṣe tọ́ pálábà rẹ bá ségi wọ́n á fi imú rẹ̀ dán ni ìyẹn náà ní bóyá ṣe rí lọ́dọ̀ ọlọ́run náà rí ntọ́lọ́wọ́n bá ń retí lọ́dọ̀ ẹ̀dá ni kéèyàn náà ò hùwà ẹ̀ṣẹ̀ mọ́ kéèyàn ronú pé wàá dà kó túbá kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe súnà kó bẹ̀rẹ̀ sí ṣàdúrà kó bẹ̀rẹ̀ sí bẹ ọlọ́run kó má dojú bọ̀bọ̀kúbọ̀ mọ́ kó má jójó kújó mọ́ kó má tutù kùsì mọ́ ẹ̀mọ́yẹ ìyàwó tẹ́ ti rẹ̀ lọ́wọ́ ìmọ̀ oríṣiríṣi àwọn ọmọ tẹ́ ti kọ̀yìn wọn sáwọn òbí wọn torí ń gbà nǹkan lọ́wọ́ wọn gbogbo oríṣiríṣi àwọn àbájẹ́ yìí. ọ̀yẹ́ kì fi rílà kún dùnú bà kún. ìwọ ọ̀dọ́ náà tó pọ̀jọ́ rẹ tó fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ òkùnkùn. ẹgbẹ́ ìlàtọ̀rẹ̀ dùnú bà kún. oríṣiríṣi ìwọ náà wọ́n yìí sí pọ́kàn ẹ̀ balẹ̀ àfi kò jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ kí rẹ lọ́kàn balẹ̀. ẹgbẹ́ ìlàtọ̀rẹ̀ dùnú bà kún. kí ló lè ṣe bẹ̀rẹ̀ sílẹ̀ máa bẹ̀rẹ̀ sí Islam kò dẹ̀ gbájúmọ́ṣẹ́ ẹ̀ kò gbájúmọ́ business ẹ̀ kò mọ́ alùgbèsè ayé rọrùn kò lè sùn lásìkò kò jí lásìkò kọ́kàn ẹ̀ balẹ̀ gbogbo wọn náà tó ń wọ owó lákàntì alákàntì àwọn lónú tó wọ owó lákàntì wọn wọ́n ti pokùnso ẹlòmíì ti parẹ́ ẹ̀ dànù ìwọ náà má ṣe mọ̀ wà bàjẹ́ ni wà burú ni ìwọ náà tó yẹ pé olówó èlé ni ẹ ìwọ náà kúrò ń díẹ̀ àtúbọ̀ tẹ́ntì bá ń gbowó èlé àtẹ́ntì fún ni kì í dáa Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ náà Kùránì kìí sọ̀rọ̀ tèmi. Wọ̀nyẹ́ ti fi lílẹ̀ kó múlò ní ọba kó. Bàbá lò náà ní káwọn èèyàn kúrò níbi ìwà bàjẹ́. Wallahu ghafurur rahim. Ṣẹ́rí tí a bá ti fi lè lóhùn òdẹ́ṣẹ̀ mọ́ wọn dáràn mọ́. Àkọ́kọ́ náà ọkùnrin yẹn náà àkọ́kọ́ mú ọkùnrin á balẹ̀. Níjọ́ tí èèyàn ti ń dẹ́ṣẹ̀ kan tó wá lóhùn òṣì a sì dáadáa lẹ́yìn kó o fi yẹn náà tọkàn ẹ ti má yẹn wá wá padà wá rí àforíjì ọlọ́run wá máa rí àánú ọlọ́run wá rí pé gbogbo ohun tó rò pé tó bá gbà lànà òkùnkùn ò lè ní ọmọ wa ní nírọ̀rùn ní ọ̀nà ìmọ́lẹ̀ tó gbà yẹn ni ta fi ń rọ̀ wá o. wọ́n mi ní àfàrí dùnú nínú àwọn orípa ẹ̀ṣẹ̀ àti ìyapa ànábì sọ̀lá ṣẹlẹ̀. Àná tó fi ìlú ní àmàbí mo fẹ́ tẹ́lẹ̀ fi àánú àìhá. Ó ní bá ti ń yapa ọlọ́run tó ń yapa òjíṣẹ́. Irú ẹni bẹ́ẹ̀ ń tó máa ṣẹlẹ̀. Àtàkùn ìlú ní àmà. Wọ́n náà ní ká jẹ́ kí àwọn ìkẹ́ ọlọ́run tó yẹ kọ́lọ́run ṣe fún láyé. Ọlọ́run á máa jẹ́ kí ìkẹyìn máa jábọ̀. Bí mo kí tẹ́lẹ̀ sí àlúwà ní ha. Láwọn oríṣiríṣi àwọn àná, yìí tí ìkẹ́ fi máa ń bọ́ fún yàn, tí yàn máa rò pé òun gbádùn kò dẹ̀ nímọ̀ pé òun jìyà. Wọ́n sábà bí níhùlú lè ní kọ́mi wà lè mí hàn ìmá yapa ọlọ́run ìmá yapa òjíṣẹ́ ó máa ń ṣokùnfà kéèyàn padà di ẹni tó máa lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run. fàyínà kún dábì ní ìmọ̀tí ìfarọ̀ àhà. téèyàn bá ti wá ń kan ìkẹ́ kan eléyìí tó ń fẹ́ kọ́lọ̀ ń ṣe fún un láyé. fàyínà kún dábì ní ìmọ̀tí. tó bá ti wà nínú ìkẹ́ kan. fara eléyìí tí ìkẹ́ ó wá ń dunnú sí ah, bó ń ṣe ń dára bó ń ṣe ń dẹ́ṣẹ̀ sí ẹ̀dẹ̀ ń sọ pé kò dá òun dẹ̀ mutí òun dẹ̀ ṣe ríṣe òun dẹ̀ ń jalè òun dẹ̀ ṣe mẹ́kẹ̀ òun dẹ̀ ṣe ṣìná gbogbo ẹ̀dẹ̀ prosper fún ah, ẹ̀yin gan tẹ̀ ń sọ pé haram haram gan kí lẹ ní láyé gan ẹ̀ ní tó wá. àìdá kú tẹ̀sí ní ìmọ̀tí fara àbí àrùn tẹ̀sẹ̀ àmì làlàfi tán àti láyé láti márùn sí àti láyé wà tó bá fi ń japa ọlọ́run tó ń rò yí bóyá bá ṣe ń japa ẹ̀tọ́ náà ló kún kẹwàá sí ìyá dúró díẹ̀ ń kọ̀ rẹ̀. ọ̀la tààlà. ẹgbọ́n tọ́lọ̀ ń bá wa sọ. àbọ̀rọ̀bà lọ́wọ́ mọ́sálà kọ́rí àtàn kánà ti àmìnà tàn mọ́tọ́mà iná. ọlọ́run fún wa ní àkàwé orílẹ̀-èdè kan. kánà ti àmìnà tàn mọ́tọ́mà iná. gbogbo ìdísẹ́lẹ̀ náà bá já tó bá já sí kíkó wa náà lọ mójútó. gbogbo ibi tó bá rìn dé ká ronú gbàbẹ̀ ká ṣàtúnṣe. Ọlọ́run bá náà fẹ́ fún alákàrí oníbejì náà. Mọ́sálá ń kọrí àtàrùn dáná ti àmínà tánú tó máa yí ná. Tó lè ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ nínú ẹbí mi ń tà ń sọ yìí, àkàrí tọ́lọ́run fẹ́ mú wá nípa ìletò kan yìí. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè, ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìlú, ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ládùúgbò, ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú. Ọlọ́run bá ní ibi tí mo ń sọ yí àyè kan ni tó jẹ́ àyè fọ̀kànbalẹ̀. Káàdà ti àmínátà mọ̀tìmá iná ń. Inú gbẹdẹmukẹ ni wọ́n ti ń lò ṣẹ̀lẹ̀. Yà kí ìhà rí síkù àwọn gbàdà mi kò lè máa ká. Gbogbo ìṣẹ̀mí wọn, ìjẹ̀mú wọn, gbogbo nǹkan wọn, ó bọ́ sí ìhàrọ̀ fẹ́dẹ́ kò sí wàhálà kò sí dààmú fún wọn. fàkẹ́fọ́rọ́ ti bí àní rùmí láàá. irú àwọn èèyàn yìí náà bá ṣàìmọ̀ rẹ̀ sí ìkẹ́ ọlọ́run. fàkẹ́fọ́rọ́ ti bí àní rùmí láàá. tó bá ṣe gẹ̀dàgẹ̀ sọ́lọ̀ náà bá ń fi orí ọlọ́run fi mutí. fàkẹ́fọ́rọ́ ti bí àní rùmí láàá. àṣírí ẹ̀ tán ló bá bẹ̀rẹ̀ sí fowó ṣe ṣìná yìí tí torí rẹ̀ wú. fàkàfàrọ̀ tí ìrìn mi láàá. ó lọ́wọ́ tá ló bá ń fún àwọn ọmọ ọmọ tí onígbó àwọn màdàrú ọmọ ló bá ń fún owó fún wọn. ẹ bá jẹ́ dàrú. fàkàfàrọ̀ tí ìrìn mi láàá ìfàdà kọ̀ọ̀rọ̀ lọ́rùn ní bá sàlẹ̀ ju ìwàlẹ̀ òfì bí máa tàdó yẹ fúnà ìwọ̀n. ọlọ́run ìwé àwọn ìletò yìí torí tí wọ́n ṣe yàwó lọ́wọ́ mọ́ ọmọ fi pàṣán yànnà wọn. ẹ̀rọ táṣírí rẹ̀ ti bò tó wá padà bẹ̀rẹ̀ sí yapa ọlọ́run ó ṣàfẹ́ ní ti túláàsì àwọn bàbá nílẹ̀ yorùbá ọ̀nà owó kì í tó lówó bówó bá wá tó lówó tó bá fẹ́ ní sí ṣégbẹ̀ ọ̀nà haram wá ni ó wá lọ yapa ọlọ́run ló wá lọ hùwà bàjẹ́ ọlọ́run náà wá mọ̀ ọmọ ẹ̀sùkòsì rẹ̀ fáyé pé ẹni bí ní o bẹ́ẹ̀ ni bá hùwà bàjẹ́ yọ̀kan ọṣù ẹ̀dàn pẹ́ẹ̀dẹ́ èèyàn láyé ó lè má ti ṣe rí tẹ́lẹ̀ ṣùgbọ́n kan tó ṣe tí gbogbo ayé mọ̀ náà ẹmọ̀ bóyá pèlè ọ̀rọ̀ rẹ̀ náà ẹmọ̀ bóyá náà ló ń pa tẹ́lẹ̀ ẹmọ̀ bóyá ẹmọ̀ bóyá níbi àìnítẹ̀lẹ́ ọ̀nà náà bó ṣe kó bára rẹ̀ ọlọ́run wá ṣe òun wá ṣe báyìí jẹ Anna ìmáàfí ṣẹ́rin táǹpẹ̀ ní wà bàjẹ́ wà. Wà túnú bí sábàbò líjẹ̀ ní ìlmọ̀ fún ìdí wà lè bàláyà. Ṣẹ́rí gbogbo àwọn oríṣiríṣi àjálù àrílù tó ń ṣẹlẹ̀ láyé lónìí, ìpìlẹ̀ tó bí ìyapa Ọlọ́run ni ọ̀. Ìmá tẹ̀lé ànábì ni ó, sallallahu alaihi wasallam. Qala ta'ala. Ẹgbẹ́ ọ̀n tí ọlọ́run bá sọ fún wa. Wa ma asabakum min musibatin fabima kasabat aydikum. Ọlọ́run bá ní gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí láyé àfọ́fà yìí. Ẹ̀yin náà sọ pé àwọn ọmọ yín ẹnìkan fi pábọ̀ ọmọ yín lò wọ̀. Ma asabakum. Kí lọmọ yín Sọmọ yín ní ìrò ní kaba. Fábí máa ká sábà sí àìdí kan. Ẹ ẹ mọ̀ pé ibi tọ́rọ̀ ti wọ́ wá nìyẹn. Ibi tọ́rọ̀ ti wọ́ wá nìyẹn. Ẹ ká máa torí pa àwọn kan lọ́lọ́ ń dábẹ̀ láti ń pé ká máa lò. ibi tọ́rọ̀ ti wọ́ wá rí. Fábí máa ká sábà sí àìdí kan. Akẹ́tọ́tọ́ nẹ́rù rẹ̀ wọ́. Ó ní ó kèlè ń wò ní ẹ̀wọ̀. ìsàlẹ̀ ní bọ́lọ̀ ń ṣiṣẹ́ dá pé kí ẹsẹ̀ ń kẹ̀ ló kí ẹrù bẹ́ǹdì lókè Allah ẹ̀yìn ni ìyá wa. ẹ̀ka ẹ̀sọ́fà ẹ̀dí ẹ̀dí kan. àfọ ẹ̀yìn náà ṣáà mọ̀ṣẹ́ tá mọ̀ yín ṣe ẹ̀yìn náà mọ̀ ẹ̀dẹ̀ tí wọ́n wọ̀ ṣe irú táwọn ìyàwó wọ̀ rèé tíyàwó náà yìí ó ń bóra yìí náà wù torí náà Bàbímá kásàbá tí ẹ̀bí kó mú wà yá fún àǹkẹfí. A ti advice wa náà láì mọ̀ ìgbà yìí àwọn ọmọ wa táwà láwọn ayá institution sí, ẹ jẹ́ ká lọ wò wọ́n nídà kọ́kọ́ láì fún wọn lára Àwọn ọmọ yẹn náà lọ sí ẹni ẹ̀kọ́ṣẹ́, ẹjọ́ kó sí ẹwọ fóònù ẹ̀ kí ló wà lórí fóònù ọmọ yìí ẹ̀yìn náà tún ẹ̀yìn nígbà tí ẹ̀pẹ́ náà lẹ́tún bá wọn gbájò wálé ẹ̀yìn bá wọn gbé gbá wálé ẹ̀yìn bá wọn ṣe oríṣiríṣi ẹjọ́ ń jòkó tẹjọ́ ń mú ni tó yẹ kẹ́ pa ọmọ ń jòkó kẹjọ́ máa kún àdúrà tó yẹ kẹ́ ṣe àwọn àfáà náà ni wọ́n ṣe fún wa a ti sọ fún fáwọn àfáà yẹn sẹ́ tí wọ́n ń ṣàwọn àjò oríṣiríṣi fún yẹn orí èèyàn wà nù tí wọ́n ń lọ fún yẹn fúra ni síbẹ̀ ìṣírí ló ń tún ní ìsinsẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ gbogbo táwọn ọmọ yẹn náà ń jó yẹn tán bá jó tán sì máa fẹ́ lómi lónú ẹ̀ ó ti yẹ yí bẹ́ẹ̀ nísìn. dáálì kẹ́bí ẹ̀nà lọ́nà lámìyẹ kú mú gọ́ yíra ní ìmọ̀tá ní àní àmọ̀ta àlàkọ́ ooo. ló kọjá ayé tá à ń wá yìí náà ni sẹ́yìn abáláyé tán bò ní ẹ tún fẹ́ níjà ayé náà lọ. bò ní wá fẹ́ kó lọ tó bá wá ní tán tá ń bá ń sòótọ́ ọ̀rọ̀ sínú ń ẹjá gbọ́nà gbogbo tí ń ṣẹlẹ̀ sí aláìlá oríṣiríṣi àrí bẹ́ẹ̀lì kẹmí ẹ̀nà lọ́ha ọlọ́ọ̀bá ò ní yí lábíyẹ kúrò bá iye ọ̀nì ìmọ̀ta ní àní àmàhà aláàkọ̀ ohun àwùjọ kọ ní tùbà kò ní tùṣẹ́ kí ní tẹ́kì ìṣirò máa bí àrùn bó sí

ẹwà náà ọmọ ìgbà bá mi wà òye láyé òdìdẹ̀ yẹ pé iwájú rẹ̀ pẹ́pẹ́ ẹ̀ńkọ́ ma sí yẹ kí níka gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ fi ń nǹkan jẹ́ jù. wàkọ́lá lè ní ẹbí ìtọ́ lè Bùnyádì tọ́lìbì. Alìbùn àbí tọ́lìbì rọ́dí ọlọ́tọ́lọ́ ánìhù. Ẹgbọ́n táwọn náà sọ. Máa nà zalabala onílà bìzàmbìn wọ́n náà dánwò kan ò ní ṣẹlẹ̀ sáwùjọ àyàfi látara ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń ṣẹ̀. wàlárọ̀ fún àyè. torí ẹ̀ a máa tún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àtàbáwà lóde ìyàwó owó owó owó táwọn èèyàn fẹ́ gbà ló máa ń wà ló máa ń pàtàkì lẹ́mìí wọn. àwọn ni lecture ẹjọ thirty minutes péré lecture 30 minutes ha ìmí 15 minutes gan àti máa ń dà àwọn ọmọ náà ti gbọ́ wá sí wa ti gbọ́ wá sí àti gbọ́ wá sí ọ̀yá ọ̀yá ọkọ ìyàwó owó ẹ̀yẹ́ bí ìyàwó ẹ̀yẹ́ bí ọkọ owó yẹn owó yẹn nìkan gbogbo aburú tá a rí ń bẹ̀rẹ̀ sí yẹ ká opportunity yẹn correct àwọn yòó lè dá ti wá pè ká fi ṣàlàyé fún wọn ní bẹ́ẹ̀ wà lóde ìkómọ náà ẹ owó ọpẹ́ ọmọ owó ọpẹ́ ẹ̀yà ọmọ owó ọpẹ́ bàbá ọmọ owó ọpẹ́ ọmọ márìndì kọ́mọ má gọ̀ ah, ah, gbogbo ilé ní ìṣẹ́já ẹja yígbà padà àwọn èèyàn kan bàjẹ́ sí i wá sí ni ká fi fọ ẹ̀mí wọn mọ́ níta fẹ́ dà láyé wallahi làwọn àdàkù sọgbọ́n ta fẹ́ dá sí i ohun téèyàn ò dà yìí ò fi túláàsì dà ọwọ́ wa ló kù sí o Ona ọ̀rọ̀ tí a fọ́ wa gbà, a lè rọ́jì ọlọ́ta aláàrùn. Ààrẹ bẹ́lẹ̀ bọ́lá òun ní ìlà ìbílá ń bí. Àwọn náà fi ń túnmọ̀ ayé alùkùránì tọ́lọ̀ wọn bá ní àdánwò kan ò ní ṣẹlẹ̀ sí àfikọ̀ lápọ̀ ọfà yìí. Àwọn náà wá ní àdánwò ní ṣẹlẹ̀. Wọ́n lẹ́ṣẹ̀ ló ń fa àdánwò. Ẹ̀ṣẹ̀ ń fa ìpànìyàn tẹ́ ń gbọ́ kiri o. Ìjàpá ọlọ́run ní ń fa ìkidnápù tó ní gbé kiri yẹn Ẹ̀ṣẹ̀ ni o, ìmátẹ̀láṣẹ ọlọ́run ló bí o ìmáfẹ́ gbọ́tà náà ti sọ̀rọ̀ sáà ló bí o wọ́n ní kò wá sin tó wá lè kó àwọn ọ̀wà bàjẹ́ yìí kúrò olè jíjà ni ìpànìyàn ni ṣìnà ṣíṣe ni ìfipábánilò ni ọtí mímu ni tẹ́tẹ́ títa ni kò sún tó lè kó wọn kúrò láwùjọ bí kì í ṣe pẹ̀lú kíni. ilẹ̀ bí táwọn bá ti àfi kíkó wa náà lọ túbá kíkó wa wà wọ́ wà bàjẹ́ rilẹ̀ àwọn tán mú táṣírí wọn tú là ń gbọ́ ẹni táṣírí rẹ̀ òtútújó níwà bàjẹ́ náà pọ̀ rẹpẹtẹ kọ́lọ́ má jẹ́ kó jẹ́ mi kó má jẹ́ kó jẹ́ yìí náà bó ṣe jẹ́ kó rí nìyẹn o àwọn ọmọ yín rí ń tẹ̀ ń ṣe nulẹ̀ o àwọn ọmọ kéwù yín náà rí ń tẹ̀ ń náà ń dánwò lára o gbogbo àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́ńdà yín náà rí ń tẹ̀ ń ṣe o ẹ̀yin náà ń kọ́ntribútù sí bàjẹ́ tí ń ṣẹlẹ̀ láwùjọ pẹ̀lú ń ṣe ń ọ̀gọ̀rọ̀ ọmọ mi tán máa mú kó górí èèyàn tẹ bá béèrè ó lè jẹ́ bàbá rẹ̀ ó lè jẹ́ àfá rẹ̀ ó lè ti máa ràn lórí ọ̀bọ tẹ́lẹ̀ kan ti máa jó òun wá rò kórí ọ̀bọ lè jáwó tó orí èèyàn ẹ̀dàn pàdé àti kó wáńṣe náà ni pé kọ́lọ́njẹ́ káwọn ọmọ wà báwọn ọmọ kí wa kọ́lọ́njẹ́ kí tí wọ́n tún ju tiwa lọ táwọn ọmọ yìí bá tún ju táwọn tí wọ́n rè wọ́n lọ tòtórí báyìí bẹ́ẹ̀ náà ló ṣe rí ní gbogbo asset pátá ps ẹ̀nà mọ̀tẹ́ ń dánwò ọ́fíìsì yẹn mọ̀tẹ́ fi ń ṣe gbogbo ìṣìnà tẹ̀ ń ṣe bẹ̀ àwọn ọmọọṣẹ́ náà rí tí yẹn náà bá ti dàrẹ́tọ̀ náà máa ṣe irú ẹ̀ bó náà di ps á ṣe tó burú jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn bẹ́ẹ̀ ṣe ń wọ owó náà gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ dàrẹ́tọ̀ ẹ̀ náà máa ń tẹ̀ ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dókè ní gbogbo ibi tó dé kí gbogbo wa kúrò níbi ìwà àbàjẹ́ kálàáfíà lè jọba láwùjọ torí pé wà àbàjẹ́ téèyàn ń hù yìí èèyàn súnjọ́ ìyá rẹ̀ tọ́la ni o bí ó kàn akànmọ́ rẹ̀ òṣèkalẹ̀ ni má ṣe rárá ni tó bá ti fi lè ṣe báyìí repercussion bàjẹ́ ni pé ó ń bọ̀ wá padà wá bẹ́ẹ̀ tó ṣe torí ìdí èyí ẹ jẹ́ ká jáwọ́ kúrò níbi rádaràda ká gbà fọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ká dúró tán ká gbà yí pé àtúbọ̀ tán wa olójá jù kọ́lọ̀n kó jọ kó tẹ́ka túbọ̀ tẹ́nì kankan wá dáa tó jẹ́ kí àwùjọ wa yìí náà má orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọdé túmọ̀ wa lórí àwọn ẹni eré tí wọ́n ti kọ́ wa ọlọ́mọba wa túbọ̀ gùn ọlẹ́mi kó bá kún ọ lọ́wọ́ àwọn ẹni ibi tí wọ́n wà nínú àwọn tí wọ́n bá ń tukọ̀ àbí tí wọ́n ń bọ̀ wá tukọ̀ májọ rí bẹ̀gẹ̀ ọlọ́run fún ara wọ́n lọ́wọ́ bàbá wa fọ orílẹ̀-èdè yìí má má fún àwọn ìka àwọn ọ̀dájú má fún wọn nígbà láyè láti rí wa darí mọ́ láéláé ọlọ́jọ́ kan ti wọ́ ọlọ́run Allahumma aminna fi awtanina wa walli umurana khiyarana wa la tuwalli وارفع مكتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشك ولا يرحمنا يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí facebook page wa ní dáwọ́tò làhákì lẹ́mẹ̀ abẹ́òkúta.